Ah. From Accra to the world, omilẹ̀ títí ó kárí ayé. QH Radio làwa ń gbọ́. Fún ròyìn tó kún rẹ́rẹ́, àtètò tó yọrantí. QH Radio làwa ń gbọ́. Fèrè ìdárayá, àtọ̀rọ̀ òṣèlú. QH Radio làwa ń gbọ́. Ẹ bá wa dòwò pọ̀ ajé ó bugbájẹ́. QH radio làwa ń bọ̀. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká dìjọ́ gbọ́. QH radio làwa ń bọ̀. káàkiri àgbáyé eh, ni wọ́n gbọ́ wa. QH radio làwa ń bọ̀. from Accra to the world ó milẹ̀ tìtìtìtì. QH radio làwa ń bọ̀. dádì àti mọ́mí ẹ má gbé kúrò níbẹ̀ ó pọ̀. QH radio làwa ń gbọ́. QH radio làwa ń gbọ́. bẹ́ẹ̀ ni o iléeṣẹ́ QH radio tá a wà ní Accra ní orílẹ̀-èdè Ghana ibẹ̀ làwà tí a tún ti ń kí gbogbo ẹ̀yin tẹ́jú olólùfẹ́ wa pé ẹ káàbọ̀ sí ilé agodo QH radio QH radio eléyìí tí a fi kalẹ̀ sí orílẹ̀-èdè Ghana níbi tí a ti ń sọ fún gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa wípé ojú òní tì yín kò ní tì wá ojú òní tì yín kò ní ti gbogbo wa ǹjẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ ká máa sọ fún gbogbo ẹ̀yin èèyàn wa pé lọ́jọ́ tí olówó bá ń gba owó táláṣọ ń gbàṣọ ojú òní tì yín kò ní tì wá ṣẹ́rí tójú ò bá ti tì yín kò ní tì àwa náà o adúpẹ́ lọ yín pé tá a bá lọ tá a bá bọ̀ ẹ̀yin la máa ń padà ń dé bá ìfẹ́ lẹ fi hàn sí wa tẹ́ ẹ fi ní pé ká túbọ̀ ṣe kí ni o ká túbọ̀ máa ṣe míì sí i àwa dúpẹ́ pé ìfẹ́ yìí ò lópin ìfẹ́ yìí ò lábùlà digbí òun lẹ lẹ́yìn wa ṣe wá rí níwọ̀nba ìgbà tẹ́ ti dúró tì wá gbogbo ìgbà ni mo máa ń sọ lórí ètò pé ọlọ́run bá ọlọ́jọ́ ìní òun ló máa dúró ti àwọn ọmọ tìyín àtẹ̀yìn fúnra ara yín gan nítorí pé iṣẹ́ tiwa lè ń bá wa gbé lárugẹ yìí iṣẹ́ tiwa ni ẹ̀ ń bá wa fi ìfẹ́ gbọ́ yìí àgàgà ẹ̀yin tó jẹ́ pé tẹ́ bá ti wo program wa tán ńṣe lẹ́ tún máa ń bá wa ṣe àyè ẹ̀ ṣe gan ni Quadri Hamzat òun ló kọ́ mi. akin padà káàbọ̀ lórí ọ̀rọ̀ bàbá Yẹmí Ẹlẹ́bùbọn ṣe mọ̀ pé tí ẹ̀ bá gbàgbé lórí ètò wa tá a ṣe ní àná àti níjẹta àwọn ọ̀rọ̀ kan bẹ tá a sọ nípa bàbá Yẹmí Ẹlẹ́bùbọn bàbá tó jẹ́ pé ẹ̀yìn àwọn yìí wọ́n practice muslim wọ́n dẹ̀ practice christianity ṣùgbọ́n ìṣẹ̀ṣe òun ni wọ́n mú lọ́kùnkúndùn ìṣẹ̀ṣe òun ni wọ́n mú lọ́kùnkúndùn bàbá Yẹmí Ẹlẹ́bùbọ́n kù ní ẹni tí èèyàn lè fọwọ́rọ́ sẹ́yìn tá a bá ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe bàbá Yẹmí ti travel káàkiri gbogbo orílẹ̀-èdè tó ń bẹ ní àgbáńlá ayé kò dẹ̀ sí nǹkan méjì tó gbé bàbá yìí travel káàkiri káàkiri láti ibìkan lọ sí ibìkan náà tó kọjá ìṣẹ̀ṣe bíi kan pe bàbá ní orílẹ̀-èdè Brazil pé kán wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ Yorùbá tó wà ń bẹ̀ bàbá ti kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ wọ́n ti kọ́ débi pé wọ́n ti kọ́ àwọn òyìnbó aláwọ̀ funfun ní ọ̀rọ̀ nípa Ifá bàbá Yẹmí Ẹlẹ́bùbọn ti lọ sí Amẹ́ríkà wọ́n ti lọ sí United Kingdom wọ́n ti lọ káàkiri gbogbo àwọn orílẹ̀-èdè tó ń bẹ ní Europe bàbá Yẹmí Ẹlẹ́bùbọn bàbá yìí ti kó ipa takuntakun tá a bá ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe torí pé ìbílẹ̀ ẹ̀sìn ìbílẹ̀ ìṣẹ̀ṣe ẹ̀sìn àbáláyé yes ẹ̀jẹ̀ ń pùtẹ̀ bẹ́ẹ̀ òun ni bàbá yìí ń practice bàbá wa tú àwọn àṣírí ńlá kan jáde nípa ọ̀rọ̀ Murphy Àfọlábí ní eléyìí tó jẹ́ pé gbogbo wa òun la gbọ́dọ̀ gbọ́ ṣùgbọ́n kó tó di pa lọ ìpolówó ọjà kan mo mú wá fún yín gẹ́gẹ́ bí ṣe wà iléeṣẹ́ oea apps àwọn náà ní ìpolówó tí mo mú wá fún yín ṣẹ́rí gbogbo ẹ̀yin èèyàn tí ẹ bá jẹ́ ojúlówó ọmọ yorùbá tẹ̀ ń bẹ jákèjádò àgbáńlá ayé ìwọ tó bá ti ṣàkíyèsí pé nínú ara ẹ ó ṣàkíyèsí nǹkan tó dàbí àìsàn tàbí àrùn nínú ara ẹ ẹ má dára yín láàmú ẹ lọ máa ra gbogbo àwọn egbòogi tó bá ń jáde láti iléeṣẹ́ OEA herbs kí ni mo pè é gbogbo àwọn oògùn ìbílẹ̀ tó bá ń jáde láti iléeṣẹ́ OEA herbs ẹ lọ máa rà á ṣé mo sọ fún yín pé níléeṣẹ́ OEA ewé àtegbò òun ni wọ́n ń lò papọ̀ mọ́ra wọn tí wọ́n fi ń ṣèwòsàn ṣe wá rí lílọ̀ tí wọ́n ń lọ ewé àtegbò mọ́ra wọn yẹn wọ́n ti wá lọ papọ̀ lọ́nà tìgbàlódé tó fi jẹ́ wípé wọ́n ti modernize e. wọ́n ti ṣe sínú capsule wọ́n ti ṣe sólómi wọ́n ti ṣe sí powder àlàáfíà wa ò ní di fíàfíà o ó lè jẹ́ ojú ló ń dùn yín ó lè jẹ́ inú egungun ó lè jẹ́ inú ara ní àìsàn tàbí àrùn wà gbogbo nǹkan kí nǹkan tó bá ti dàbí àrùn tàbí àìsàn eléyìí tó ń ba yín fínra tó ń dà yín láàmú ẹ má dára yín láàmú ẹ lọ́ mọ́ra gbogbo àwọn egbòogi tó bá ń jáde láti lè ṣe oea apps ẹ sì rí i pé bẹ́ẹ̀ bá ṣe ń lo oògùn yẹn báyìí àìsàn yẹn ó dẹ̀ máa kúrò ńbẹ̀ ẹ ṣe yẹn lé ní ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ òun ni wípé ọṣẹ kan bẹ tán pè lọ́ṣẹ Today iléeṣẹ́ OEA ní ká báwọn polówó ẹ̀ ní ọdún tó kọjá nítorí pé bàbá aláṣẹ àti olùdarí iléeṣẹ́ OEA mo sọ fún yín pé ìyá wọn gangan ìyá tó bí wọn àwọn ìyá iléwé ọmọ jọ̀hún jọ̀hún jọ̀hún níjẹ̀bú òde ni bàbá ìwà jogún ọṣẹ Today wọ́n jogún ẹ̀ lọ́wọ́ mọ̀mọ́ wọn wọ́n ní màmá àwọn máa ń fi tú àwọn èèyàn sílẹ̀ kúrò nínú ìṣòro láyé ìjọun ni níjẹ̀bú òde aláṣẹ àtolùdarí iléeṣẹ́ oea wọ́n ṣe ọṣẹ túdè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ọdún tó kọjá ọṣẹ yẹn dẹ̀ ṣiṣẹ́ gan-an iṣẹ́ wo lọ́ṣẹ túdè ń ṣe ọṣẹ túdè tó ń túni sílẹ̀ ìwọ tó bá rí pé nǹkan kan bẹ tó dàbí ìdíwọ́ ìdènà ó fẹ́ fa nǹkan kò tó ẹ lọ́wọ́ òun retí nǹkan kò dé ó fẹ́ gba nǹkan wọn fún ẹ gbogbo nǹkan tó dàbí àjàgà tó ń di ẹ lọ́wọ́ tó ń di ẹ lọ́nà tí ò fẹ́ yí ẹ gbìyànjú ra ọṣẹ today tiléeṣẹ́ oea apps ra ọṣẹ today tó ń tuni sílẹ̀ ṣùgbọ́n ká ẹ má gbàgbé pé ọṣẹ today tá à ń sọ yìí ọ̀gá àgbà tó ní iléeṣẹ́ yìí gbogbo ìgbà náà fi máa ń sọ pé ọṣẹ today bó ṣe wà powerful tó wọ́n máa ń sọ fáwọn èèyàn pé agbára ọlọ́run òun ló wọnú ọṣẹ yẹn lọ kò ń ṣe mímọ̀ ṣe tiwọn náà o ṣe ń pé téèyàn bá ń ṣe nǹkan tó bá ń jẹ́ agbára ọlọ́run ló wà nínú ẹ̀ ọ̀sẹ̀ túdè tó ń túni sílẹ̀ kúrò nínú ìṣòro a máa play ìpolówó iléeṣẹ́ oea láìpẹ́ yìí tẹ́ bá ti gbọ́ ìpolówó yẹn tán a wà play gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ nú ẹ̀ lẹ́yìn ìgbà náà màá wá fún yín ní phone number eléyìí tó jẹ́ pé tẹ́ bá pè é ọ̀gá àgbà tó ní iléeṣẹ́ yẹn gangan àwọn ni wọ́n máa gbé e ọ̀gá àgbà tó nílé iṣẹ́ yẹn gangan àwọn ni wọ́n máa gbé ẹ wà láǹfààní àti pè wọ́n ẹ sọ orílẹ̀-èdè tẹ́ bá wà ẹ bi wọ́n léèrè nípa ọṣẹ túdè pẹ́ nídẹ̀ẹ́yọ kan ẹ bi wọ́n léèrè iṣẹ́ tó ń ṣe kẹ́ẹ̀dẹ̀ bí wọ́n léèrè àwọn oògùn tó ń ṣiṣẹ́ fún àrùn náà fún àrùn tó bá ń ṣe yìí ẹ já gbọ́ polówó kí n tó fún yín nọ́mbà lẹ́yìn nọ́mbà ká wá bọ́ sínú agbámi ètò gan bàbá yẹmi ẹlẹ́bùbọn wọ́n tú ọ̀rọ̀ lájáde o ẹ kú kalẹ̀ oye herbs and shrub spices. oye. gbangba gidigbala dúró fún ilera tó péye. bẹ́ẹ̀ni o àlàáfíà ló ṣe é ṣayé àìsàn ò ṣe é lò oea herbs and shrub spices ní iléeṣẹ́ tó kájú ẹ̀ nínú ká ṣe gbòógì oríṣiríṣi tó ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí kòkòrò inú ẹ̀jẹ̀ inú rírun ẹ̀yìn dídùn ìdákọ́lẹ̀ kọkùnrin ó ṣe ṣàkọni kóbìnrin ó ṣe nǹkan oṣù nírọ̀rùn fibroid oyún ju stroke rọpárọsẹ̀ hypertension ẹ̀jẹ̀ ríru diabetes gonorrhea cancer rheumatism typhoid fever karama yunni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn egbògi tó ń jáde láti iléeṣẹ́ oea herbs and strong spices ló kájú ẹ̀ ìwọ náà kàn sí iléeṣẹ́ oea herbs and strong spices lónìí kó gbà kó jura wọn lọ wọ́n wà ní oea compound along old ondo benin express road ládojúkọ bina farm junction lẹ́gbẹ̀ẹ́ ogun state college of health technology ìlẹ́sẹ̀ ìjẹ̀bú ogun state ẹ tún lè pè wọ́n sórí zero nine one five nine five seven nine six eight five tàbí kẹ́ whatsapp wọn sórí zero eight one eight six five three six four eight zero oea herbs and strong spices ìlera rẹ ló jẹ wá lógún. bó ṣe jẹ́ òun náà lẹ ti gbọ́ yẹn ìlera gbogbo èèyàn òun ló jẹ wọ́n lógún àti lórí àwọn oògùn lọ́lọ́kan òjọ̀kan tó ń ṣiṣẹ́ fún àrùn àti lórí ọṣẹ túdè ẹ jẹ́ fún yín ní fóònù nọ́mbà tí ó jẹ́ ti ọ̀gá àgbà tó ní iléeṣẹ́ iléeṣẹ́ oea ẹ fóònù nọ́mbà wọn kẹ́ ẹ pè wọ́n kẹ́ ẹ bí wọ́n léèrè plus three four ẹ kọ nọ́mbà yẹn lẹ̀ o kẹ́ẹ̀dẹ̀ pè wọ́n direct àti lórí whatsapp plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero ẹgbọ́n nọ́mbà yìí sí plus three four six zero three eight four zero eight five zero bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin èèyàn wa tí ẹ bá ń gbọ́ wa ẹ̀bẹ̀ kan ni mo máa ń bẹ̀yìn pé tí ẹ bá ti ń gbọ́ wa lórí ètò yìí ẹ jọ̀ọ́ ẹ má kánjú lọ́wọ́ ìbẹ̀rẹ̀ torí pé ṣe mọ̀ pé a kà yín kún gidi gan a dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ yín ó jẹ wá lógún ló fi jẹ́ pé tá a bá fẹ́ play irú voice bàbá Yẹmí Ẹlẹ́bùmọ́ ìfọ̀rọ̀wérọ̀ kan bẹ tí wọ́n ṣe fún bàbá yìí tí mo fẹ́ fi tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ gbọ́ àárín kan bẹ tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ń bẹ ọ̀pọ̀lọpọ̀ yẹn ló máa ń sọ pé à àwọn ò tí ì gbọ́ nǹkan táwọn fẹ́ gbọ́ ìyẹn ni pé ọwọ́ ìbẹ̀rẹ̀ lẹ gbọ́ ẹ gbọ́dọ̀ wọ ẹ̀yìn kódà tá a bá rẹ̀ tí ò ní data ẹ lè ra fast program yẹn síwájú díẹ̀ ẹ gbọ́dọ̀ gbọ́ a gbọ́dọ̀ tó gbogbo àwọn nǹkan yẹn bó ṣe tẹ̀léra wọn mo máa play ìfọ̀rọ̀wérọ̀ tán ṣe pẹ̀lú bàbá yẹmi ẹlẹ́bùbọ̀n bíi tí wọ́n ti tú àṣírí ńlá nípa Murphy Àfọlábí ṣùgbọ́n kó tó di pé a play voice wọn ẹ jẹ́ kí n kọ́kọ́ sáré fún yín ní àwọn ìròyìn bíi méjì sí mẹ́ta eléyìí tó tẹ̀ wá lọ́wọ́ tó jẹ́ pẹ́yìn náà ẹ nílò láti gbọ́ ń pa ẹ̀ ẹ̀yin náà nídẹ̀ láti mọ kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn nǹkan tó ṣe pàtàkì kẹ́ ẹ mọ̀ rèé o nípa Dangote refinery tí ẹ bá gbàgbé wọ́n ní refinery Dangote ó ti balẹ̀ gẹ̀gẹ̀ sílùú Èkó bí a ṣe ń sọ̀rọ̀ yìí òun ni ìròyìn bá sọ pé ọjọ́ ajé ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty three òun ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ ẹbu e tí wọ́n ti ń fọ epo rọ̀bì ìyẹn rìfáínárì eléyìí tí iléeṣẹ́ Dangote nípínlẹ̀ Èkó tó fi bẹ̀ ẹ̀bùn náà tó jẹ́ gbajúgbajà olókoòwò ti Aliko Dangote òun ni wọ́n kọ́ sí agbègbè Ìbẹ̀jú Lẹ́kì ní ìròyìn ní ó tóbi jùlọ ní ilẹ̀ Áfíríkà kò ń ṣe ní Nàìjíríà nìkan ààrẹ Muhammadu Buhari àti àwọn olórí orílẹ̀-èdè míì àti èèkàn ìlú hàn ni wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ náà ìrètí wa ìrètí wa wípé a gba epo rọ̀bì tó tó six hundred and fifty thousand ni wọ́n ó máa fọ̀ níbẹ̀ lójúmọ́ fún àwọn oníbàárà láti Áfíríkà Asia àti ní Amẹ́ríkà bákan náà ni àwọn kan sọ pé ẹbu ìfọpo náà yóò pèsè iṣẹ́ fún èèyàn bíi ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ẹbu ìfọpo náà ni àkọ́kọ́ irú rẹ̀ tó jẹ́ ẹ̀bùn ńlá láti ọwọ́ èèyàn kan ṣoṣo àwọn nǹkan tó ṣe pàtàkì tó yẹ kó mọ̀ nípa Dangote refinery òun lélẹ́yìí alákọ̀ọ́kọ́ ni pé agbègbè ìbẹ̀jú lẹ́kí òun ni ẹbu ìfọpo náà wà ó sì gbà tó two thousand six hundred and thirty-five acre ilẹ̀ tí wọ́n kọ sí gẹ́gẹ́ bí nǹkan tí àwọn aláṣẹ ilé àtàwọn tí iléeṣẹ́ Dangote ṣe sọ ẹ̀bù ìfọpo náà ní irú rẹ̀ tó tóbi jùlọ ní àgbáyé ohun tí yóò sì máa pèsè òdiwọ̀n epo rọ̀bì tó pọ̀ gan-an wọ́n ní tó o bá ń ṣiṣẹ́ kẹ́ ẹ mọ̀ dájú pé tí ẹbu ìfọpo ìbá ti ń ṣiṣẹ́ bó ṣe yẹ ìrètí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó wà wípé ibẹ̀ ni wọ́n ó ti máa fọ gbogbo epo rọ̀bì ti Nàìjíríà eléyìí tí wọ́n ń lò káàkiri gbogbo igun mẹ́rẹ̀ẹ̀rin nàìjíríà tí yóò sì tún ní ọ̀pọ̀lọpọ̀ yanturu láti tà sí òkèrè àgbá epo rọ̀bì tó jẹ́ one hundred and seventy seven ló wà ní Dangote refinery èyí tó lé tó lè gba four point seven four two billion lítà epo ẹbu ìfọpo Dangote ní ibùdókọ̀ orí omi tirẹ̀ ó ní orí ó ní ibùdókọ̀ orí omi tiẹ̀ lọ́tọ̀ láti máa kó àwọn ohun èlò wọlé síbẹ̀ tààrà àti kíkó epo rọ̀bì tí wọ́n bá fọ̀ jáde lọ sí ilẹ̀ òkèrè ẹ fojú sọ́nà lójú òpó yìí fún ẹ̀kúnrẹ́rẹ́ bí ìfilọ́lẹ̀ náà bí yóò ṣe lọ. ìròyìn míì tó sọ pé ẹ̀yin èèyàn kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ní agboolé eré tíátà gan lásìkò yìí wọ́n ní. Ni Elédùmarè kó bá wa tẹ́ bàbá ìgbòmínà àgbà òṣèré yìí sí afẹ́fẹ́ rẹ̀ o òṣèré tíátà Yorùbá mi tó ti kú o Adéwálé Adéyẹmọ òun náà tún jáde láyé ìròyìn rèé tó gbé ẹ̀kúnrẹ́rẹ́ sọ́wọ́ ọ̀sàlẹ̀ níbi tó ti sọ pé gbajúgbajà òṣèré tíátà Yorùbá ni Adéwálé Adéyẹmọ wọn lòun náà tún ti jáde láyé o gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ àárọ̀ ọjọ́ ajé ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún tí a wà ní olóògbé náà lòun náà tó jáde láyé ní kọ̀pẹ́kọ̀pẹ́ tí àwọn èèyàn gbọ́ ikú Murphy Àfọlábí akẹgbẹ́ rẹ̀ nídìí iṣẹ́ tíátà Ronke Oṣòdì Òkè ló kéde ikú rẹ̀ lójú òpó Instagram rẹ̀ Ronke ní hmm, ó ga báyìí o a fẹ́ràn rẹ àmọ́ Ọlọ́run fẹ́ràn rẹ jù wá lọ sùn re o Adéwálé ọmọ Adéyẹmọ ìṣẹ̀lẹ̀ yìí ló ń wáyé lẹ́yìn nǹkan bíi ọ̀sẹ̀ kan tí gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá ni Murphy Àfọlábí jáde láyé àwọn òṣèré tíátà wọ́n sì ń ṣèdárò Murphy Àfọlábí lọ́wọ́ tí ìròyìn ikú Adéwálé Adéyẹmọ yìí tó náà tó gbòde kan àìsàn kíndìnrín àti ẹ̀dọ̀fóró ló yọ Adéwálé lẹ́nu ṣáájú ikú rẹ̀ tí ẹ kò bá gbàgbé ṣáájú ni Adéwálé kọ́kọ́ ti ń ṣàìsàn tó sì béèrè ìrànlọ́wọ́ owó lọ́wọ́ àwọn èèyàn lọ́dún náà lọ́hùn-ún ìròyìn ní àìsàn ọgbẹ́ inú ló rò pé ó ń da òun láàmú tẹ́lẹ̀ àmọ́ àyẹ̀wò fi hàn lọ́dún 2020 pé àìsàn kíndìnrín àti ẹ̀dọ̀fóró òun ló ń dààmú rẹ̀ lẹ́yìn náà ni àwọn ẹlẹ́yinjú àánú dá owó jọ fún un láti ṣiṣẹ́ abẹ òun ṣùgbọ́n ní báyìí wọ́n ló ti jáde láyé o. ìròyìn míì rèé tó ní wọ́n ní àwọn yóò tún ṣèpàdé lẹ́yìn ọ̀sẹ̀ méjì láti mọ̀ bóyá ìyanṣẹ́lódì míì yóò tún wáyé àmọ́ ó dá lórí ìgbésẹ̀ ìjọba àwọn dókítà ní nàìjíríà fòpin sí ìyanṣẹ́lódì wọn lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn rèé ní ọwọ́ ìsàlẹ̀ wọ́n ní ẹgbẹ́ àwọn dókítà ní nàìjíríà NAD wọ́n ní wọ́n ti fi òpin sí ìyanṣẹ́lódì eléyìí tí wọ́n gùn lé lẹ́yìn ọ̀sẹ̀ kan ọjọ́ kẹtàdínlógún oṣù karùn-ún tí a wà yìí ni wọ́n bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì náà ààrẹ ẹgbẹ́ ọ̀hún Emeka Orji òun ló sọ fún àwọn akọ̀ròyìn pé àwọn ti fòpin sí ìyanṣẹ́lódì náà fún ọ̀sẹ̀ méjì lẹ́yìn tí àwọn ìjọba àpapọ̀ tí wọ́n fẹnu kò lọ́jọ́ ẹtì ó fi kún pé àwọn yóò tún ṣèpàdé míì lọ́jọ́ kejì oṣù kẹfà ọdún yìí láti ṣàyẹ̀wò àdéhùn àwọn pẹ̀lú ìjọba lọ́nà àtìmọ̀ ìgbésẹ̀ ilé tó máa kàn fún àwọn láti gbé tí ẹ kò bá gbàgbé ọjọ́ mẹ́rìnlá péré ni wọ́n fún ìjọba àpapọ̀ ṣáájú ìyanṣẹ́lódì náà àmọ́ ìjọba kùnà láti ṣe ohun tí wọ́n ń béèrè fún lára àwọn nǹkan tí wọ́n ń béèrè fún ni pé kí ìjọba san gbogbo owó tó ti jẹ àwọn sẹ́yìn kó sì tún ṣe àtúnṣe àwọn ilé ìwòsàn káàkiri Nàìjíríà àwọn dókítà ilé ìwòsàn UCH nìbàdàn darapọ̀ mọ́ ìyanṣẹ́lódì eléyìí tó bẹ̀rẹ̀ alukoro ẹgbẹ́ àwọn dókítà ilé ìwòsàn tí a mọ̀ sí resident doctors ẹ̀ka ti ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìmọ̀ ìṣègùn òyìnbó UCH nìbàdàn ọ̀dẹ́yẹmí kọ́ládé ó ti ṣe àlàyé fún àwọn BBC yorùbá wípé àwọn dókítà ilé ìwòsàn náà àwọn náà ti darapọ̀ mọ́ ìyanṣẹ́lódì tó bẹ̀rẹ̀ o eléyìí tó jẹ́ pé wọ́n fẹ́ fi kí ìjọba àpapọ̀ nílọ̀ kí ó tó di pé wọ́n ó gùn lé ìyanṣẹ́lódì gangan nísànsàn bí ìjọba bá kọ̀ láti ṣe gbogbo nǹkan eléyìí tí wọ́n bá béèrè fún. ìròyìn sọ pé a fẹ́ fún wọn títí di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún yìí ìgbìmọ̀ adarí ẹgbẹ́ àwọn dókítà iléèwòsàn àgbà tó jẹ́ ti ìjọba lórílẹ̀‐èdè nàìjíríà nad ó ti fún ìjọba àpapọ̀ nàìjíríà ní gbèdéke ọ̀sẹ̀ méjì ṣùgbọ́n tí wọ́n sọ pé àwọn fẹ́ dáwọ́ rẹ̀ dúró ná kàn lè mọ̀ bóyá ìjọba wọ́n máa ṣe nǹkan tí àwọn fẹ́. ìròyìn míì rèé tó sọ pé Davido ló fi ọ̀rọ̀ náà léde nínú ìfọ̀rọ̀wérọ̀ kan ọ̀rẹ́ àti kékeré ni èmi àti Chioma a ti mọra fún ogún ọdún ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ náà bí ó ṣe wà. ìròyìn sọ pé lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn nǹkan kan wà tó jẹ́ ọ̀rọ̀ tó jáde láti ẹnu gbajúgbajà olórin takasúfè David Adeleke tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Davido wọn ló ti tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ síta lórí bí ó ṣe ṣalábàápàdé ìyàwó rẹ̀ Chioma Davido nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ kan tó ṣe ó ní ó ti tó ogún ọdún tí òun ti mọ ìyàwó òun yìí tóun sì ti mú inú rẹ̀ dùn ní gbogbo ìgbà tóun náà sì múnú òun náà dùn ó ní fífẹ́ Chioma ló jẹ́ ìgbésẹ̀ kan tí inú òun dùn sí púpọ̀ èmi àti ìyàwó mi láti ilé ẹ̀kọ́ ni a ti mọ́ra ẹnì kejì mi ni a sì mọwọ́ ara wa púpọ̀ gan-an ó ṣe kókó kí ènìyàn wà pẹ̀lú ẹni tí ọ̀rọ̀ ara wọn tó yé ara wọn èmi àti ìyàwó mi ọlọ́run dá wa fún ara wa ni o a ti mọ̀ra fún ogún ọdún inú mi dùn pé mo fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ó tún wá mọ oúnjẹ sí dáadáa Davido àti Chioma ni wọ́n bẹ̀rẹ̀ eré ìfẹ́ wọn lọ́dún 2015 lásìkò tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ fásitì Babcock nípínlẹ̀ Ògùn àmọ́ lẹ́yìn ikú ọmọ wọn Ifeanyi ni wọ́n ṣe ìgbéyàwó bòńkẹ́lẹ́ ìròyìn mi rèé tó tún sọ pé Buhari gbọ́dọ̀ ṣàlàyé bí ìjọba àpapọ̀ ṣe ná four hundred and sixty million dollars eléyìí tó yá lọ́wọ́ China láti fi pèsè CCTV sílùú Àbújá ilé ẹjọ́ òun ló sọ bẹ́ẹ̀ ìròyìn sọ pé ẹni tó jẹ́ adájọ́ Emeka Nwite ló pàṣẹ ọ̀hún lásìkò tó ń dá ẹjọ́ kan tí àjọ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn SERAP tí wọ́n pe ìjọba ẹ̀yìn yẹn wa kó tó di pé àtúmú mi wá mo sọ fún pé ọ̀rọ̀ Murphy Àfọlábí tí à ń bá bọ̀ ẹ jẹ́ á gbọ́ ọ̀rọ̀ tí bàbá Yẹmí Ẹlẹ́bùbọn sọ nípa ọ̀rọ̀ kan tí àwọn àáfàá kan sọ tí wọ́n ní níta àwọn àwọn ò ní ṣàdúrà fún Murphy Àfọlábí bàbá Yẹmí Ẹlẹ́bùbọn tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ tó pọ̀ gan-an nínú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe Mr. Wall, ìyẹn ọ̀gbẹ́ni Wall àwọn ni wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ yẹn ìdí nìyẹn tá a fi gbóṣùbà iṣẹ́ ọpọlọ fún Mr. Wall pé ọlọ́run ní pàlàkà yìí ẹ̀já gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ yẹn kẹ́ ẹ gbọ́ nǹkan tí bàbá Yẹmí Ẹlẹ́bùmọ́ sọ tí wọ́n fi tú àṣírí tí ò yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn nípa ọ̀rọ̀ Murphy Àfọlábí torí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ọ̀rọ̀ bá ń jáde wọ́n ní tó bá wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun náà máa ń sọ ẹ̀ súnlẹ̀. tí mò ń sọ kó lè yé wa Ah, àbí kó ṣe bí ẹlòmíì tí kì í ṣe póun gangan ǹjẹ́ kí ni òye tí ń lórí ọ̀rọ̀ yìí sàtọ́rọ̀ yẹn ló di wàhálà ńlẹ̀ ìsìn lórí pé àwọn àáfàá kan sọ pé torí pé mọ́bì ó máa ti babaláwo nínú fíìmù torí náà ẹ̀kọ́ yẹ káwọn mùsùlùmí ṣàdúrà fún ṣùgbọ́n àwa ti sọ́nà ọ̀rọ̀ tiwa pé ó lẹ́tọ̀ọ́ láti ṣàdúrà so wọ́n láti ṣàdúrà fún torí pé àwa mọ̀ pé ah, ó ti change ẹ̀sìn kí ni view lórí ọ̀rọ̀ yìí sà. àwọn change ẹ̀sìn ẹ̀ ń kọ́. ok. àpè ní kò change ẹ̀sìn ṣé àdúrà wọn ni ó gbà kalẹ̀ lọ́rùn àbí èpè wọn. Hmm. ìwà èèyàn ni ó sọ sábà bí èèyàn. Hmm. Hmm. gbogbo àwọn tí ń ti ń kú tí mùsùlùmí ọ̀sàdúrà fún ṣé wọn ọ̀dọ́run tó bá fẹ́ lọ ṣáàṣì fún rẹ́kọ̀dù mi kan tí mo pè ní ta tí ó wọ̀ náà tọba rẹ̀ ti nà nàìjíríà oníkàbọ̀ ọ̀rà pé o fẹ́ ra rẹ́kọ̀dù bàbá ẹlẹ́gbìbọn ta ló mẹ́ni tí ó wọ̀ náà. Hmm. kò ra rẹ gbogbo ń tọ́ ṣé àìsàdúrà àwọn fún un ṣe ní ọ̀rọ̀ àti àbí sísàdúrà àwọn fún un. Hmm. Hmm. ẹni tó ń sọ bẹ́ẹ̀ yẹn àṣé àìnímọ̀ àìlóye ni bẹ́ẹ̀ ṣàdúrà fún bẹ́ẹ̀ ṣàdúrà fún ìwà rẹ̀ ni ó gbà kalẹ̀ lọ́hùn. ìwà èèyàn ni ó ṣe sábàbí èèyàn. Hmm. kí gbogbo kí gbogbo mùsùlùmí ọmọ ṣàdúrà fún yàn tó bá ti jẹ́ pé kò ṣe nǹkan tó dáa kò lè lọ́rùn kankan hmm. hmm. nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹni ti kú. ẹ gbọ́rọ̀ tí bàbá Yẹmí Ẹlẹ́bùbọn sọ mo yọ pọ́ìntì kan tàbí kí n sọ pé mo kó ẹ̀kọ́ kan bàbá Yẹmí Ẹlẹ́bùbọn lẹ́ni tó bá rú lójú wọ́n ní kó lọ ra ìwé àwọn kan tí àwọn kọ pé ta ló mọ ẹni tí ó wọ náà ṣé ẹlẹ́sìn àbáláyé ni ṣẹlẹ́sìn mùsùlùmí ni àbírú èèyàn wo gan ni yóò wọ̀ ná. bàbá Yẹmí Ẹlẹ́bùìbọn tún fi kún wọ́n ní ǹjẹ́ aṣàdúà fún ni aṣàdúà fún ni ǹjẹ́ yẹn sọ èyẹn sọ pé bóyá yẹn ni ó mú yẹn wọ inú àlùjánnà àbí wọnú ná nínú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe fún bàbá Yẹmí Ẹlẹ́bùìbọn bàbá tó sọ̀rọ̀ débi wípé tí èèyàn bá wà irú ẹ̀sìn torí kó máa ṣe ìwà rẹ̀ ìwà ọwọ́ ẹ̀ ni yóò gbà kalẹ̀ níwájú Elédùmarè ẹ̀rí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà òun la máa ń sọ fún yín pé ẹ̀sìn ò fàjà lọ́pọ̀lọpọ̀ ìgbà òun la máa ń sọ fún yín wípé ìwà ó ṣe kókó nínú èyíkéyìí ẹ̀sìn eléyìí téèyàn bá ń ṣe ṣé mo sì sọ kinní kan fún yín pé àwọn àṣírí kan bẹ ní ìsàlẹ̀ ọ̀rọ̀ babayẹmi ẹlẹ́bùbọn àti mọ́fì àfọlábí àwọn tó bá wà lórí ètò wa ní àná tàbí níjẹta wọ́n máa rántí ọ̀rọ̀ tí mò ń sọ yìí níbi tí babayẹmi ẹlẹ́bùbọn àti bàbá tó bí mọ́fì àfọlábí àti mọ́fì àfọlábí fúnra ara ẹ̀ ǹjẹ́ mọ̀ pé tẹ́yìn bá ṣe ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ ẹ lè mọ́ tí gbọ́ nípa ọ̀rọ̀ yẹn bàbá tó bímọ fi àfọlábí ó kọ́ bàbá yẹmí ẹlẹ́bùbọn ní iṣẹ́ ifá bàbá tó bímọ fi àfọlábí àwọn náà kọ́ bàbá yẹmí ẹlẹ́bùbọn ní iṣẹ́ ifá láìsí mọ̀ pé mọ́fì tó tún jọmọ bàbá yẹn náà òun fúnra ẹ̀ náà tó padà tó wá kọ́ iṣẹ́ ifá lọ́wọ́ bàbá yẹmí ẹlẹ́bùbọn ṣé ẹ mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà òun la máa ń sọ pé kéèyàn ṣe dáadáa torí àmọ́ irúfẹ́ ibi tí ọmọ máa dé tó bá di lọ́la ẹ wọ̀ pọ̀lọpọ̀ àwọn olówó tó wà Nàìjíríà bí wọ́n ṣe lówó tó bí wọ́n ṣe ní gbogbo nǹkan tó wọ́n lè ṣe nǹkan tí wọ́n fi bu ọmọ wọn láṣìírí atakóró wọnú àdó kò lè mọ́mọ́ ẹ̀ kò sí bólówó ṣe lè lówó tó láyé ó lè kówó fọmọ ẹ̀ ni bí ọmọ ò ṣe ní láárí ìyẹn wà lọ́wọ́ ọlọ́run bàbá tó bí Murphy Àfọlábí ó kọ́ bàbá Yẹmí Ẹlẹ́bùbọn níṣẹ́ ifá lọ́dún náà lọ́hùn ní ọdún tó ti pẹ́ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé Murphy Àfọlábí fúnra ẹ̀ náà tó padà lọ kọ́ iṣẹ́ ifá lọ́dọ̀ bàbá Yẹmí Ẹlẹ́bùbọn ṣùgbọ́n kinní kan bẹ tá a gbọ́dọ̀ gbàgbé o òun ni pé gbogbo àwọn tó ń ṣe ẹ̀sìn ìbílẹ̀ àwọn tó jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ gbogbo àwọn tó jẹ́ pé ìṣẹ̀ṣe ni wọ́n ń ṣe ẹ rí i pé tẹ́ ẹ bá súnmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ìn tí ò bá jẹ́ muslim á jẹ́ christian ẹ wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba aládé tó wà nílẹ̀ yorùbá ṣé ẹ mọ̀ pé tó bá jọba aládé nílẹ̀ yorùbá ẹ̀sìn ìbílẹ̀ ni wọ́n ń ṣe ọba aládé ilẹ̀ yorùbá kò ń ṣe ẹ̀sìn mùsùlùmí yàtọ̀ sáwọn ìlú tó jẹ́ pé mùsùlùmí ni wọ́n ẹ wá wo bí ọba aládé bá ṣe wá rí kó jẹ́ mùsùlùmí tó ǹjẹ́ ẹ mọ̀ pé ẹ̀sìn kan ni yóò yàn láàyò nígbà ayé baba aláàfin ọ̀yọ́ kọlọ́n kó dẹlẹ̀ fún wọn aláàfin ọ̀yọ́ of his blessed memory muslim ni baba ẹ mọ̀ pé nígbà táwọn náà kú ìfanfà wá lọ́tún ó wá lọ́sì ẹ̀yìn àwọn ẹlẹ́sìn mùsùlùmí ò gbọ́dọ̀ sín àwọn oníkíní kan ni wọ́n gbọ́dọ̀ sín kò sí bí oníṣẹ̀ṣe ṣe máa wà tẹ bá súnmọ́ pọ̀lọpọ̀ ẹlòmíà ní christian lòun ẹlòmíà ní muslim lòun ẹ wo kábíyèsí ọ̀ọ́ni ọ̀fìfẹ́ ẹ rí i pé kìrìsìtẹ́nì làwọn àtọ̀pọ̀lọpọ̀ àwọn ọba míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wo ọba saheed elégùsì ẹ wo olúwo ọ̀fìwò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tí wọ́n ń ṣe ìṣẹ̀ṣe náà ló jẹ́ wípé lápá abìkan wọ́n máa sọ fún pé ẹ̀sìn báyìí òun làwọn ń sìn nítorí ìdílé ẹ̀yìn yẹn wa bàbá Yẹmí Ẹlẹ́bùbọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ clear ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ wípé ẹnìkan kọ́ ni ó sọ pé àdúrà tòun ló máa gbé ẹnìkan wọ inú àlìjánná tàbí ọ̀run rere iṣẹ́ ọwọ́ oníkálukú òun ló máa fọ̀hún iṣẹ́ ọwọ́ tó wà lọ́wọ́ oníkálukú òun ló máa ran oníkálukú lọ́wọ́ ìwà tó oníkálukú bá wù sílẹ̀ òun ló máa máa tọ́ lẹ́yìn nítorí ìdí eléyìí gbogbo ẹ̀yìn yẹn wà apá abita ti máa dá dúró nìyẹn o kẹ́ ẹ mọ̀ dájú pé lẹ́yìn ọ̀rọ̀ tí bàbá Yẹmí Ẹlẹ́bùbọn sọ kò sọ̀rọ̀ mọ́ torí pé Murphy Àfọlábí súnmọ́ bàbá Yẹmí Ẹlẹ́bùbọn bàbá dẹ̀ ti fi yé wa pé dandan kọ́ ni kéèyàn ṣàdúrà fún yàn kó tó di pé ó máa rọrùn wọ̀ ìwà ọwọ́ oníkálukú òun ló máa gbé wa lùjọ́ náà ìwà ọwọ́ oníkálukú ló máa mú wọ párádísì ìwà ọwọ́ oníkálukú ló máa sọ bí onítọ̀hún ò bá ní wọná ẹ̀yin yẹn wa ó tán lẹ́nu ó kù níkùn ẹ ṣé gan ni tẹ́ ń gbọ́ wa o ẹ ṣé gan ẹ ìfẹ́ o ojú ò tì yín Quadri Hamzat òun mi ẹ ṣé o àtúpàdé tó bá di ní abala kejì ètò wa ẹ ṣé gan ni fún títẹ́tí ẹ ṣé gan ni fún wíwà àti gbogbo àdúrótì yín lórí wa ẹ ṣeun àtúpàdé. QH, QH, QH Radio. From Accra to the world, omilẹ̀ títí ó kárí aye. QH Radio làwa ń gbọ́. Fún oyin tó kún rẹ́rẹ́, àtètò tó yọrantí. QH Radio làwa ń gbọ́. Fèrè ìdárayá, àtọ̀rọ̀ òṣèlú. QH Radio làwa ń gbọ́. Ẹ bá wa dòwò pọ̀ jẹ́ ó bùgbàjẹ́. QH radio làwa ń gbọ́. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká gbọ́. QH radio làwa ń gbọ́. káàkiri àgbáyé eh, ni wọ́n gbọ́ wa. QH radio làwa ń gbọ́. from Accra to the world ó titi titi. QH radio làwa ń gbọ́. dádì àti mọ́mí ẹ má gbé kúrò níbẹ̀ ó pọ̀. QH Radio làwa ń gbọ́. QH Radio làwa ń gbọ́.